الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد اللهم اغفر لنا ولشيخنا ولوالدينا ولجميع المسلمين وعلى الإمام محمد بن عبد بن عبد الوهاب رحمه الله تعالى في عشر الشبهات أن قال النبي صلى الله عليه وسلم أوفي الطاعة به مما أعطاه الله الجواب أن الله أعطاه الشفاعة والنفاة ذلك هذا فقال فلا تدعوا مع الله فلا تدعوا مع الله أحدا فإذا كنت تدعو الله وأن يشفع نبيه ففيك فأطيعه في قوله في قوله فلا تدعوا مع الله أحدا وأيضا فإن شفاعة أعطيها غير النبي صلى الله عليه وسلم فصح أن الملائكة يشفعون والأولياء يشفعون والأفراط يشفعون أتقول إن, إن الله أعطاهم الشفاعة فأطلبها منهم فإن قلت هذا رجعت إلى عبادة الصالحين التي ذكر ذكر الله في كتابه فإن قلت لا بطل فإن قلت, فإن قلت لا بطل قولك أعطاه الله الشفاعة وأنا أطلبه مما أعطاه الله فإن قال أنا لا أشرك بالله شيئا حاشا وكلا ولكن الالتجاء إلى الصالحين ليس بشرك فقل له إذا كنت تقر أن الله حرم الشرك أعظم من أحرم الشرك أعظم من تحريم الزنا وتقر أن الله لا يغفره فما هذا الأمر الذي حرمه الله وذكر أنه لا يغفر لا يغفره إنه لا يدري فقل له كيف تبرئ نفسك من الشرك وأنت لا تعرفه أبقي فيحرم الله عليك هذا ويذكره أنه لا يذكره ولا ولا تسأل عنه ولا تعرفه أتظن أن الله يحرمه ولا يبينه لنا فإن قال الشرك عبارة الأصنام ونحن لا نعبد الأصنام فقل له ما معنى عبارة الأصنام أتظن أنهم يعتقدون أن تلك الأخشاب والأحجار تخلق وترزق وتدبر أمر من دعاها فهذا يكذبه القرآن وإن قال هو من قصد خشبة أو حجرا أو أو أبنية على قبر أو غيره يدعون ذلك ويذبحون له ويقولون إنه يقربنا إلى الله زلفى ويدفع الله عنا ببركة أو يعطينا ببركة ببركته فقل صدقته وهذا هو قولكم عند الأحجار والأبنية التي على القبور وغيرها فهذا أقر أن فعلهم هذا هو عبادة الأصنام فهو المخلوق ويقول له أيضا قولك الشرك الشرك عبادة الأصنام هل مرادك أن الشرك مخصوص بهذا وأن الاعتماد على الصالحين ودعاء لا يدخل في ذلك فهذا يرده ما ذكره الله في كتابه من كفر من تعلق على الملائكة أو عيسى أو الصالحين فلا بد أن يقر لك أن من أشرك في عبادة الله أحدا من الصالحين لهو الشرك المذكور في القرآن وهذا هو المطلوب الحمد لله والصلاة والسلام وصحبه أجمعين فإذا كانت الشفاعة كلها لله كده يعني فيكون النبي صلى الله عليه وسلم الشفاعة فإن قال النبي صلى الله عليه وسلم أوتي الشفاعة ó ní tí wọ́n wá jù wípé ibọ́lọ̀ ti fánàbí ní ṣàfà bọ́lọ̀ ti ṣàdéhùn ìṣètò fánàbí sọ́lá sálámà wọ́n àtìlóbù hó nínú àtọ́ bọ̀. so pé mò ń pe ìṣètò àdúrà mò ń tọrọ ìṣìpẹ̀ bọ́lọ̀ ní nǹkan tọ́mọ bá fún ni mò ń tọ ibi tọrọ ìṣìpẹ̀ lọ́dọ̀ rẹ̀ nígbà ìkọ́ lọ́ba ti fún ní ìṣìpẹ̀ ọjọ́ wa bó ànàlá àtọ́fù ṣàfà bẹ́ẹ̀ ni olúwa fánàbí ní ìṣìpẹ̀ àníbi ó ṣìpẹ̀ fáwọn èèyàn kó níbi ìyá anára kìyàmá ونهاك عن هذا سبوك فوق ما جالس فوق ما يدين لين لون وقال ولا تدعوا مع الله أحدا ما في لوني ما دعوا لين لون ما في أني كان أتنبي أتي ملائكة فإذا كنت تدعو الله أن يشفع نبيك فيك فاعفه في قولي تريد أن بلون pé kó gba ìsìnkè ànábì rẹ̀ lọ́dọ̀ lórí rẹ̀ kó gbà pé ànábì lórí rẹ̀ yá tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tó ní pé fàlá tábìrì máa lọ àhàdà ó ti gbọ́dọ̀ sí ẹni ní ẹ̀yìn ọlọ́run. wáyé tàfà ní bákan náà wọ́n ní ṣàfáàtà òkúyà ẹ̀rù nàbí. tí kára bìlẹ̀ bá máa bá fún ní ṣàfáà fàṣọ hànà ní màláíkà tó yẹ ṣùfàáhùn ó lẹ́sẹ̀ lẹ́pa àwọn màláíkà ó sì pè lálùkì yàmù níwá nàbí sallallahu alaihi wa sallama so bí ó ti sọ náà rí fi muslim yóò ní pé ọlọ́run bó sọ pé ah, shafa'atil mala'ika wa shafa'a an-nabiyyun wa shafa'a al-mu'minun àwọn màláíkà wọ́n sì pẹ̀ wọ́n sì pẹ̀ àwọn ànábì ọlọ́run ó sì pẹ̀ àwọn ìgbàgbọ́lù ló sì pẹ̀ láàrin ara wọn so wala furat yashfa'un àwọn ọmọ tá a bí tẹ́ fi kú dàgbà kéékèèké tí wọn ti ìbàlágà náà ti kú wọn sì pẹ̀lú àwọn obìnrin wọn láti kíyàmù pé báwọn ọmọ mùsùlùmí ọmọ àjẹ́nà ni wọn tá bá fún kékeré so torí ẹ̀ ńgbà tá bá fẹ́ tó bá yàrá kíyàmù wọn ó sọ fún ó bẹ pé kódà pé yí ọ̀rọ̀ àwọn òbí wọn já sí náà pé ìwọ náà bá sàánú wa pẹ̀lú àwọn òbí wọn nígbà wọn ló sàdéhùn pé àwọn tó gbàgbọ́ alhakna bihim fásitì àdínlógún tó lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn yòókù tọ́lọ́ bá fún ní tó ní wọ́n táyà ànábì ni wọ́n ṣe ṣàfihàn náà tí a lọ máa tọrọ ṣàfihàn lọ́dọ̀ tí wọ́n náà bẹ́ẹ̀ ní tọrọ́dọ̀ tànábì tọ́lọ́ bá wọn bá kéékèèké náà gbé dáàbò ẹ̀yàn ọmọ yìí wá ẹgbẹ́ mọ jọ́sìn fún yín ò lè ṣe bẹ́ẹ̀. fàyínkù tàhádá rọ̀játa ìlà ìbára ti sọ ní zakara aláwọ̀ tààlà fi kìtàbí tó bá fi lè sọ pé bẹ́ẹ̀ ni adẹ́pọ̀ ti padà sọ́dọ̀ àwọn padà síbi igbó ìmọ̀ jọ́sìn fáwọn ẹni rí ilé ìtọ́nà bá sọ̀nù síra rẹ̀ ọ̀yìn kútàlà tó bá ní pé rárá ò ní fìjọsìn káwọn yẹn pé káwọn náà ó sì ṣìpẹ̀ bá tọ́lá kọ́ òdù ajẹ́pọ̀rọ̀ rẹ̀ ti wọgbó ọ̀rẹ́ ò lẹ́sẹ̀ ńlẹ̀ nìyẹn àtọ́hùn lọ́hùn ṣẹ̀fà àtàwárà àtúlùmọ́ nínú àtọ́hùn bọ̀ tó bá ní pé tó fi ń pe ànábì náà àdó ààrẹ ni pé ọlọ́run bá fánábì ní àǹfààní láti ṣàfáà láti ṣìpẹ̀ tó bá ti wá gbọ̀ sàtọ̀ síwájú àjẹ́pọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ rẹ̀ yẹn ti kí ni o ó ti dọ̀rọ̀ ẹran fàyín kọ́lá ánà láà ó sì kù bí láì ṣe yá ń háṣá wà kálà tó bá ní pé èdè òde fẹ́ mọ́lọ̀ bá láíláí o ní ìfẹ́ mọ́lọ̀ bá o láíláí wà lákìrì ti jáwé lásán lè yín láì sàbíṣe ṣùgbọ́n ìmọ̀ dojúkọ àwọn ẹni inú àdúrà kì í fẹ́ bọ́ pé báwọn oníṣun tó àwọn kan fẹ́ kọ́ ẹ pé báwọn ṣe ń wò ó ní ìmọ̀ ọ̀ràn àwọn létí àti jésù fọlọ́. torí ẹ̀ afáàní pé fàyín kọ́lá fọ́kùnláwù tó bá ní pé òun kàn ń ṣe òsìjà ó dojúkọ àwọn ẹni eré inú àdúrà wọn pé kì í òkèèrè pé òun ò ṣẹbọ léyìn ṣẹbọ fọ́kùnláwù yáyà sọ bẹ́ẹ̀ yáyà sọ pé ìdàkúntà takọ̀rọ̀ òun tukiru anàlá àhàrà mẹ́ṣíríkì àlàáàdùn tó bá gbà pé ọlọ́run bá ṣe ẹbọ ńlá léèwọ̀ ní tàhírìmù zina anna anna la harama shirk azam ní tàhírìmù zina tó gbà pé ọlọ́run bá ṣe ṣe ẹbọ léèwọ̀ ó lágbára ju bó ṣe ṣe zina léèwọ̀ lọ ọ̀tùkírù anna Allah la yaghfiru ó ti gbà pé ọlọ́run ò ní forí jì ẹbọ fama hada al'amru lẹ́dí harama Allah wa dhaka annahu la yaghfiru kí wá ní nǹkan sọ pé òun ò ní forí jì tó ṣe léèwọ̀ nínú ẹbọ فإنه لا يدري dájúdájú kò ní máa tó bá sọ fún bẹ́ẹ̀ ní máa tó bá ẹ̀kọ́ ọlọ́run aṣẹ́bọn ní ìwọ̀ eléyìí tó wá ń sọ ìṣẹ́bí ṣẹbọn ní ẹni fọ́kùnláwó kẹfà lójú náà mínà ṣíríkì wà ń tà látàrí fún tí ò bá ti wá máa wá sọ fún pé wọ́n ò ní fẹ́ lára rẹ̀ kó ń jẹ ẹbọ bí ṣíríkù nígbà tó ọ̀daràn àǹkẹ́fà tó hárí mu كيف يحرم الله عليك هذا ويذكر أنه لا يكفر سيدنا أبو في سي أبو في سي وفاتين سوف أبو ولا تسأله ولا تعرفه وعني بيري فكين كان فلما لو نبوريدي يدوريه أتظن أن الله يحرمه ولا يبينه لنا sóòrò pọ́lọ́n lè ṣàlàyé fún wa pé nǹkan kan jẹ́ ìwọ̀ kó a má ṣàlàyé nǹkan tó jẹ́ ìwọ̀ torí ẹ̀yìn máa pe àwọn ẹni ire tí wọ́n gbà pé kìí ṣẹbọ náà lẹ́bọ kò sí yàtọ̀ nínú ẹni tó pẹ́ ní ire àtẹni tó pẹ́ ní ibi àtẹni tó pòkúta àtẹni tó pé bí nǹkan tí ò dẹ́nu sáà máa pe nǹkan ní ìlẹ́yìn ọlọ́run bá ní òjọsìn rẹ̀ fáyín kọ́ọ̀là àṣírìkù ìbáraṣì làṣínà tó bá ní pé nǹkan pẹ̀lẹ́ bọ̀ ní kéèyàn máa forí balẹ̀ fóòsà ọ̀nà ìlànà náà أتظن أنهم يعتقدون أن تلك الأخشاب والهجار تخلق وترزق وتدبر أمر وتدبر أم تدبر أمر من دعاهم so báwọn jẹ́ ń forí balẹ̀ fáwọn òsà yẹn wọ́n gbà fáwọn òsà gẹ́gẹ́ ń sorí fáwọn ni ẹni tí ń sorí balẹ̀ fókúta lágbo olé ní forí tí ń tọ́ epo sí lórí kò gbà pé òkúta yẹn ló dáhùn kò gbà pé òkúta yẹn ní ń pèsè fóun kódà gbogbo àpò òkúta yẹn ní darí ìtẹ̀lé ayé òun ó gbà pé olúwa kan bẹ tí ń ṣe gbogbo iṣẹ́ yẹn ṣùgbọ́n ń lo òkúta yẹn gẹ́gẹ́ bí àtẹ̀gùn the same thing náà wá ní ìkìyè tí ń pe jésù ọlọ́run bá rògbò fún wọn lọ pé jésù lọ́rọ̀ jù ìyàwó ẹ̀ tó lé tó ní òun lọ jésù ló jẹ́ kóbó kóbó nígbà pọ̀lọ́ náà ni ṣùgbọ́n ń pe jésù àwọn tẹ́ ń gbọ́ òòsà gan gbà pé òòsà ló dá wọn ni fàádà yùkàdìbò alukur'an lórí ẹ̀ kur'an gan pé ọ̀rọ̀ yìí nírọ́ pé àwọn náà gbà pé ọlọ́run bá ló dá sánmà sílẹ̀ ṣùgbọ́n táwa láti jọsìn fún ilẹ̀ tí gbàgì nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí lọ bọ́gí wọ́n ń bọ̀ pẹ̀ lẹ́ni tí ń wá lùbáríkà gbé àtọ̀pọ̀ yẹn láti súnmọ́ ọlọ́run bẹ̀rẹ̀ subhanahu wa ta'ala ọlọ́run bá ní wọ́n máa ń kọ́ sọ́lá àkàṣẹ̀bàtàn àwòṣàjàràn tó bá sọ pé tọ̀ ẹni tó ṣẹbọ gangan lẹ́ni tó lọ forí balẹ̀ fún èrè kan àbí igi kan àwọ obìnrin yá àbí ilé kan ló lọ forí balẹ̀ fún alàkọ́bìrì ilé kan kọ́ sórí sàárè kan àwòrẹ́rì àwòrẹ́rọ̀hù àbí nǹkan mìíràn ló lọ dojúkọ tí ń fìjọsìn fún lẹ́yìn ọlọ́run yàdùn ó na zálíkà tí ń pè àwọn ẹnu àdúrà rẹ̀ ويذبحون لا بمن دون سجيله ويقولون إنه يقربنا إلى الله زلفى كما سطيع يوسف عمل الله ويدفع الله عنا ببركته بركة البركة عن كوي الله بوفي يعبدنا سوى أو يعطينا ببركته أبي الله بوفي وانينك فلو البركة عليه أنت الله بود أدوى أسوبه أبقى أدوى سلال البركة àgbáríkà rẹ̀ ni òun fi lọ́mọ tó bá lọ ọ̀dọ́ rẹ̀ ìgbàgbọ́ wọn náà nìyẹn. ọkùnrin sọ dàkítà kí a sọ fún pé òótọ́ ló sọ ara wà fẹ́ẹ́ lọ́kọ́ ìdá nàìjà ìtumọ̀ bẹ́ẹ̀ sí ní ibi òkúta bẹ́ẹ̀ fún ìbalẹ̀ fún nìyẹn. wọn obìnrin àti ilé àlẹ́sí ara kúgbúrú wọ̀gẹ́ ìrìhà àti ilé náà kọ́ sórí sàárè tẹ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn kan tó jẹ bẹ́ẹ̀ akọ́rọ̀ anàfẹ́ra wàhálà wà ìbára fìlà sinam wílé ń jẹ́rìí wípé iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn ìjọsìn fún ìsàgàgà ni kódà kò yẹ pé afa àlẹ́ pé ń bọ̀ kódà kẹ́ ẹ pè ní màláìkà ẹ ti sọ màláìkà tó kà nìyẹn àwọn kìfìrí àwọn kìfìrí ó sàn pé alábìyẹn sánú àdúrà àwọn wọn ti sọ ànábìyẹn sá dòòsà gbogbo òòsà yóò sì di yóò rí wàhálà níwájú ọlọ́run bá àfàwọn òòsà tó bá jẹ́ pé àwọn òòsà bọ̀ ilé inú àwọn òòsà táwọn èèyàn ń bọ̀ onáàlábìyẹn sàrẹ́ sàtọ̀ sàtọ̀ wọ́n wọ́n ti kí ni kò fọ́ wọn lóòsà olúwa ò ní bí òun léèrè yẹ bọ́lá bá ṣe sọ́nà lọ́kùnrin àná pé àǹtà kúta jẹ mẹ́sì káfíńdú wọ́n káfíńdú ní wọ́n omi ẹ̀yà ẹ̀yìn mi dúró nìlá ọlọ́run pé ìwọ ẹ̀yìn ta tó wà àtìyá rẹ lọ sọ fáwọn èèyàn pé ẹ mú mi lóòsà lẹ́yìn ọlọ́run dára ní ìrírí kan rẹ pé pé kóńtò kóńtò wọn fàkọ́dà lè ta tí n bá sọ bẹ́ẹ̀ ìwọ náà ìsọ bẹ́ẹ̀ ogun tí bá sọ bẹ́ẹ̀ òun mọ nǹkan tí ń bẹ náà ọkàn nílé mọ nǹkan tí ń bẹ náà ọkàn tiẹ̀ so dé parí àwọn àyà tiẹ̀ látara bẹ́ẹ̀ ṣe máa ní pé ká forí balẹ̀ fún òsà nìkan lẹ́bọ̀ rárá o gbogbo ìwárí fẹ́lù ní ìlẹ́yìn ọlọ́run ọba ìfitẹ̀lé tẹ̀lẹ́lù ní ìlẹ́yìn ọlọ́run ọba nínú ìjọsìn náà ni ọ̀pọ̀ nǹkan níjọsìn fọlọ́run ọba àbíṣẹ́ ẹ̀rí kan tí ọkọ̀ ṣe wa wọ́n á ní pé torí pé ó fẹ́ tẹ̀lé tẹ̀lé nìkan kódà ẹ̀mí àwọn sòbìrì ní ìwòsàn nínú náà ọlọ́run bá pàṣẹ tóbìrì bá pàṣẹ òbìrì ló tẹ̀lé níbi tí ìyá pàṣẹ ọlọ́run bá ó ti sọ òbí yẹn ìwòsàn wọn pè kéèyàn ní ṣírí kò tọ́ a ìmọ̀ ẹsẹ̀ bọ́ fọlọ́run bá <clears throat> nípa àtẹ̀lé ẹlòmí àfa rẹ̀ ni bá fara bá ní owó gbólọ tó mọ̀ pé hàn bá nínú ṣẹ̀ríà yóò máa tẹ̀lé lọ kò sẹ́nì kankan tá a máa fi tẹ̀lé fún ìran ọ̀sán àwọn ọ̀sán àdá wọ́n ní

wani oh, abu